الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ذات بات السياسة في كيس رمضان أن لا سوق أين تني تبقى ọ̀nkùjọ́ mẹ́ta olùwàbásíní tí oṣù ọjọ́ rírí àjọpọ̀ ọ̀nkùjọ́ méjì láyìn tòun lásìkò tí ṣe wá ń lọ iná ni ọjọ́ nǹkan tó dùn ma àwọn ẹrú Allah tí wọ́n ń lo oṣù yìí láti fi jọ́sìn fún Allah nítorí tó bá ti lọ ọlọ́ọ̀nà ó tún di lẹ́yìn oṣù mọ́kànlá mi kótó dípò oṣù ramadana ní ìtúndé torí ẹ àwọn kan táwọn lẹ́sìn ṣe wọ́n jó gidi oníranù ìnà tí wọ́n ń dùn òtún fẹ́ tán òtún fẹ́ lọ ẹ̀sìn bọ́tà lọ wọlé wá bá wọn ni láti wá fẹ́ borí rẹ̀ inú wọn wá ń dùn lọ́wọ́ àsìkò péréte tó pè é ẹni tó fẹ́ ṣe dáadáa àyè sì gbọ́ láti ṣe dáadáa lọ́lọ́kan ọ̀jọ̀ kan eléyìí tó sopá máa farasin tàbí èyí tá a máa fowó ṣe ẹni tó ṣètọrẹ àánú àǹfààní wà fún ọkọ tẹ̀síwájú ẹni tí ó sì fẹ́ ṣe ìrẹnilẹ́kún ẹni tó gbọ́n pọ́n àyè àti ṣe bẹ́ẹ̀ wà nítọ́fẹ́ bọ́ ẹni tẹ́bi ń pa nínú oṣù Ramadan yìí Ramadan ò tí ì lọ kò ì tí ì tàn nítorí pé dáadáa tá a bá rí ṣe nínú oṣù yìí adájú pé aláfojúsùn àti gbàdìpọ̀ lẹ́ẹ̀sán ìwé tá a ní gbàrú ẹ̀ lákòókò míì tó yàtọ̀ sí rọmọba torí ẹ̀ dáadáa tó ń ṣe mẹ́jọ oṣù ọ àwọn owó tó ń ná lórí àti ṣiṣẹ́ dáadáa sọmọlàkejì má ti sọ ipò ti báwọn lọkùnrin ìgbà tó sọ rọmọba tó ṣe ń bẹ lóde tí ò ti tàn àmọ́ ke zakato sọtọrọ ayọ ọlọjọ ọdún kò sí nǹkan tó burú èèyàn jẹ́ pé yàtọ̀ sí zakato sọtọrọ èèyàn tó ń bọ àwọn èèyàn lóúnjẹ tútù kó tó dijọ ọdún yìí àbí pé ẹlòmíì ọwọ́ àwọn ọba ń tó ní tí ń jẹ tó bá ti tán kò àfojúsùn mi oúnjẹ tó wà ní tọ́jú oúnjẹ tútù ẹ̀bùn fún un kò sílùú tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí ò ti dà kọ́lá kò sí lábújá kò sí lẹ́kọ̀ọ́ kò sí nílùú mi kò síbi táwọn ẹni tí wọ́n ní bùkátà sínú àlọ́wọ́ tí wọ́n á sí wọ́n ti wá pé ibi tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ orí nǹkan kan jáde yàtọ̀ sí pákó tó bá ń ràn wọ́n lọ́wọ́ olú ẹlẹ́dàá yóò ràn ọ́ lọ́wọ́ ọmọ láwọn orílẹ̀-èdè ibì tó ṣe é pé àwọn olówó wọn tí rọmọbọ́nà bá ti dé ọ̀tọ̀ lẹ́ni tí yóò wá sí mọ́sálásí wọ́n ti wá sí àwọn èèyàn lórí lónìí ọ̀tọ̀ nítọ́lá ọ̀tọ̀ nítọ̀túnlá nítorí kálukú wọn sì máa gbé wá lọ́sọ̀tọ̀ọ̀tọ̀ nínú wọn láti rẹ ẹni tó kún owó fún gbogbo ẹni tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ nínú wọn láti rẹ ẹni tó ṣe pé ìrẹsì àti mẹ́wù ni wọ́n kún fún gbogbo ẹni tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ nínú ọláńtò rẹ̀ ń tó ṣe pé ẹran bàǹtàbàǹtà ni wọ́n máa gbé sí kálukú lọ́wọ́ ilé tó lè bá wọn yí títí ijọ́ mélòó fún gbogbo ẹni tó wá sí ìdánilẹ́kọ̀ọ́ rọmọdọ́ọ̀nù yẹn wọ́n máa ń jẹ́ ìwúrí lọ́pọ̀lọpọ̀ àwọn kèfèrí ní orílẹ̀ yìí wọ́n fi máa ń gba Islam títí rọmọdọ́ọ̀nù bá ti dé o àwọn olówó mùsùlùmí wọ́n máa ń ṣàánú kò sí tàbí ṣùgbọ́n gbogbo àwùjọ náà ló lówó wà ṣùgbọ́n àwọn tó láàánú ti ń sànù hàn tó nǹkan lọ́pọ̀lọpọ̀ àwùjọ bẹ́ẹ̀ bá wọn kùnà láti fowó yín ṣe rere nínú Ramadan ìgbà wo lẹ ń retí náà rí ìgbà wo ń retí ọ̀pọ̀lọpọ̀ iná lẹni tó ṣe é pé owó rẹ̀ tó bá sànù kò mú nǹkan kan bẹ̀ òun náà kọ̀ láti sànù iná lẹ́sẹ̀ ibi tó ná yakúrẹ́tẹ̀ owó yẹn ò ní lọ síwájú ẹni tó bá sànù àwọn lolúwa máa sànù àyè àti tẹ̀síwájú pẹ̀lú àánú ó sì tún sílẹ̀ wọn ò tí ì tilẹ̀kùn rẹ̀ olú ẹlẹ́dàá kó fún aláàánú sí ó ṣe wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ̀ tó máa wá dáadáa fọ́mọlá kejì olú wa kọ́ má da àwọn àyànjú wa lù wá láyà subhanaka Allahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك